dùn wípé mo rọ́jọ́ òní eva inú mi dùn wípé òní ṣojú mi ah congratulations ọ̀rẹ́ mọ ọmọ rẹ̀ wá <laughs> ẹ mọ́ wọ́wọ́ kẹ bọ̀ mí lọ́wọ́ jọ kí mi kú oríire bọ̀ mí lọ́wọ́ kí n bọ̀ ẹ lọ́wọ́ <laughs> ẹgbọ́n mi àti méèkì ẹ̀ honestly ẹ kọ̀ mọ́ ríra yín pẹ̀tìrà mọ́tò ẹ mọ́ ríra yín pẹ̀tìrà lẹ́sìn banana island ah ọlọ́run ti ṣe ìyanu tẹ́nikẹ́ni ò lè ṣe ìyanu ló wọlé wẹ́rẹ́ tọ̀ wá o wá. Ah! <laughs> honestly a ti lówó ah láì ṣògùn láì ṣe kankan láì kọjá àyè wa lẹ́gà ẹ bá ń gbọ́ legit money àti ní owó ọlọ́ọ̀ ẹ wo ah, Ògúndà. kí ló wà ń bẹ̀ sọ. alátìlọ́wọ́ ẹ ti ní mọ́tò ẹ ti nílé bẹ ṣe wàyí èmi yàtọ̀ sí ìtẹ́yìn máa ní fúnra ara yín máa tún wá personally crown yín pẹ̀lú extra car. for real. bẹ́ẹ̀ ni mo sọ fún yín. tell me something tell me something. ṣé àwọn kan fún mi jàre bá gbé mi sórí kìíní jàre o jẹ́ kó lè èèyàn wọn máa wújú. ẹgbẹ́ mi ṣe mo rẹ́ ìrírá ìrí ṣé mo ṣe ṣé mo rẹ́ ìrírá. èmi náà wọ́n bọ ẹnu ẹ pẹ́tẹ́pẹ́tẹ́ ọkọ̀ ṣáà ń bọ nǹkan bọ ẹnu àwọn yẹn. àìlè sọ̀rọ̀ sí mi ẹlẹ́ ẹ mọ̀ kó tó wá wọlé tí mi yẹn wá dùn ládùn jù kò sí rèébù téèyàn ò lè gbá ilé sọ̀rọ̀ sí mi. kí ni nǹkan tó wà ń bẹ̀ sọ nǹkan tó bá wà ń bẹ̀. Ah, at last <laughs> ọlọ́run ẹ̀gbọ́n mi ẹ wọ́n wá ná ẹ ṣéèkì mi ná. ẹ̀rín tí ó máa náà máa. àti ní owó honestly àti lówó. kí ni n tó ṣẹlẹ̀ kí lolúwa ṣe èwo ah, dẹ̀ wá ní kíníjà rẹ̀ bàjẹ́ ń ṣe jẹ̀ fún ẹ ṣó wọ́n ẹ̀mí ni. ẹlọ́run tó ń ṣe láàpẹ́ ká gbé tébù yìí mm. kí n wá léra mi sílẹ̀ bí ẹran bí kí n máa yí báyìí kí n máa yí báyìí kí n tún yí padà tó bá tó bá tún fi ọwọ́ ẹ̀ gbà mí lẹ́ẹ̀kan sí. Ọlọ́run ọ̀rẹ́ wa láyé. ṣé ọmọ fẹ́ rin màá ràn ni àbẹ́ wa ní kí níta kí ah, ọlọ́wọ́ ṣé ọlọ́wọ́ ṣé. àfipá tí mo padà lówó ìyá àfipá tí mo lówó ìbí mi tiẹ̀ tí ì rí. ẹ̀gbọ́n mi. kí ló ló wá ṣe. Ah. ẹ̀lẹ́. ṣẹ́rí ah. tọ́lọ́mbà fẹ́ ṣeré ń gbà mí ara léèyàn ló ń lò kí ni tó ṣẹlẹ̀ àgbọ̀nrín ọlọ́run lòyìn ẹ̀dẹ̀ ti ní owó ọlọ́run lòyìn fún mi ẹ ti lówó honestly ẹ ti ní owó ẹ ti ra mọ́tò bẹ́ẹ̀ ṣe wà ṣáyé tá a bá máa rí ẹni sùúrù ẹ̀gbọ́n mi mi ti ẹ̀rọ jọ́jú mi exaggerate tá a bá rí bí oṣù kan sí ìgbà tá a wà tí ẹ rọ̀bà ni èmi àti wá personally fún yín ní any car of your choice ẹ kọ̀ọ̀kọ́ ránṣẹ́ kí. kí ni nǹkan tó wà ń bẹ̀ gangan ó dẹ ó ti fẹ́ máa bọ́ sápò bínú mi o ìsìn ló máa ní mò ń sọ̀rọ̀. ẹ yẹ dúró ẹ ń bọ̀ náà. Ah. nǹkan tí mò ń rò ni wọn náà ń rò ìwọ mi. Ah, ah. àyín náà ní good news. Ah like say ẹ̀gbọ́n mi ẹ má bà nǹkan tí mo ti gbé kalẹ̀ jẹ́ o. no no no no no no ṣé ibẹ̀ ṣe wà yìí pẹ̀lú ṣé gbé burú tẹ́ ẹ̀ ṣe tó yẹ pé ìṣọ̀bọlé yọ ká yọjú síbi yọjú sàn àti tọ́pọ̀ iṣẹ́ àti tọ́pọ̀ iṣẹ́ pé ẹ̀ níṣẹ́ gidi kan pàtó tẹ́ ẹ̀ ṣe ah, ọlọ́run tún padà bless yín ah tẹ̀gàn ni yẹn ọlọ́run bless yín ẹ̀gbọ́n mi ara mọ́tò fún yín àìníṣẹ́ lọ́wọ́ yín rẹ pé bẹ́ẹ̀ kejì de ìròyìn kọ̀ọ̀kan máa ra mọ́tò fún yín ó sì ń pè o ọlọ́run. nǹkan tí mo fẹ́ tébù síwájú ẹ ní o tí jẹ́ kí mo máa ṣe wùwà sẹ́ẹ̀ lé. kí ló dé sẹ́yìn náà ni mi tó bá jẹ́ good sí i. Ebom <laughs> it is well ah Ebom it is well God bless you. ara ẹ balẹ̀ ah ó dùn mí náà wo ni gbọ́wọ́ kó gbẹ́jú gbẹ́jú ṣé orí orí oríǹgì tó ń ṣàárín ni àbí ti bí ibà fún ẹ àwọn fámìlì ọkọ wọ́n ránṣẹ́ pè mí. ìhun ẹ̀wò yìí tẹ bá fẹ́ sọ ni kẹ́ sọ tó ń hot. wọ́n ránṣẹ́ pè mí wọ́n láwọn ti ṣetán wípé àwọn fẹ́ wá gba list àwọn nǹkan orí ẹ̀ àbí kí ló rò pé no be small thing o. ṣé wedding ṣé buka Eh, ṣùkú náà ni ṣùkú èbùkà yẹn náà ni. ok very good. Eh, àwọn family ló pè mí. ibi tá à lọ náà ni ẹ ti padà lànà sí yẹn mo ń eh. ah, i'm telling you ṣe bẹ́ẹ̀ bí <laughs> ni wọ́n ti àgbèrè ah, ẹ ṣáà máa pè mí ní ìyàwó èbú ṣùkú ìyàwó èbú da ó padà wá gbà sí mi lẹ́nu ṣé ìwọ náà ti pé age is a number nǹkan tá a sọ fún ọ last week pé wí sí pé ojú lọ kò ò lè fẹ́. èbùkà èbùkà tá ti para ní my love yẹn i'm ah. telling you. <laughs> Ah, ah. ọmọ rẹ̀ gbọ́ràn sí ọ̀nà rẹ̀ nù wá sórí rẹ̀ tó ṣẹlẹ̀ pé wọ́n ní pé àwọn ń bọ̀ ní wíkẹ̀ndì pé àwọn máa gba list àwọn nǹkan ìdáná ṣọdẹ mọ̀ pé lọ́dọ̀ tí wọ́n máa ń pọ̀ so wọ́n máa ń kára àmọ́ àwọn náà expect pé ká kọ àwọn kan eré àti èmi ti rò pé wọ́n ti máa gbà ní owó nìyẹn a lè kọ mọ́tò ká kọ lé ká kọ everything. yes yes yes yes ibi tí mò ń lọ gangan gangan gangan lẹ sọ̀kalẹ̀ sí yẹn ẹ má ẹ fi list ilé ẹ̀gbọ́n mi ẹ gbàgbé list ẹ má jẹ́ wá ẹ get ṣe àmọ̀dí tí mo yẹn ń dunnú látàrọ ni pé ṣe rí ebuka ṣe ṣe àwọn kọ̀ńténà kan wọlé ni ẹ understand ẹ mọ̀ mo ti rèé mo ti bá sọ̀rọ̀ mo ti jẹ́ kó ọ̀dẹ́ mo ti jẹ́ kó yẹ mi pé. o sọ fún kó máa pè ń bọ̀ dà mọ́ kó máa pè láǹtí mọ́. ẹ wo ẹ fọ̀rọ̀ àǹtí ẹ ẹ wú àǹtí ẹ. o ti gbọ́n. ẹ máa gbọ́rọ̀ sẹ́ so ebuka kò tiẹ̀ bá mi sọ gbogbo plan tó bá yín sọ ẹ ṣọ́n pé ebuka ní kẹ́ wá dáná. wọ́n láwọn parents gbogbo náà wọ́n pẹ́ wọ́n wá gba sàgbà sàgbà àná sànà lélẹ́yìn. ẹ sùúrù ẹ̀gbọ́n mi ebuka ṣàbẹ̀mí sọ̀rọ̀ láwọn ti kọ̀ńténà tó fẹ́ ṣí wọlé yẹn pé ìrò mm. àṣìpà pé èmi ìyàwó òun kìíní kọ̀ọ̀kan eh. say as my girlfriend ló tiẹ̀ lu fún mi you eh. get. Eh, ìyàwó in the making now. wẹ́ẹ́ ẹ fi yẹn lẹ̀ gbọ́n mi mi ò ní ìyàwó yẹn ó wá sọ pé kọ̀ńténà méjì yẹn mo fẹ́ gbé sí àwọn tó fẹ́ ra ti wà nílẹ̀ ọ̀rẹ́dì pé òun mm. tà yẹn tán báyìí gbogbo owó pátápátá àti géènì tó wà lórí kọ̀ńténà àtọ́jú owó ojú owó yẹn àtèrè àtèrè èmi ni mo ní pé òun á fún mi lójú owó yẹn so èmi á máa fi ṣe any business of my choice. Ah. mo ti gba lẹ́tà ayọ̀ ìyàwó ìbúkà mo gba lẹ́tà ayọ̀ mo ti gba lẹ́tà ayọ̀ èmi ò ní ṣe ẹrù ayé wọn ẹ̀ ń ta mí. àwọn tí ń bọ́ ìbùkọ́ lọ́wọ́ akúlà ń jẹ́ sí fúfúlà. fúfúlà ń jẹ́ sí. ó ta mí náà ìwọ tí ó wọ fúfúlà. Ah, bọ́ọ̀lù ẹ̀jẹ̀ fẹ́ rọ́lá ìbùkọ́ nǹkan tó ṣàṣẹ ni pé ibẹ̀ ni mo ti calculate pápápá pé ilé wa tó ń jó ní kitchen bọ̀dá mi tí ò níṣẹ́ lọ́wọ́ nǹkan kan bẹ́ẹ̀ ṣe fẹsẹ̀ rìn kiri àdúgbò òtọ́rò ní kéèyàn má sọ èmi àti ìlàjọ wà ń bí gbogbo bẹ́ẹ̀ ṣe máa ń ṣọbọlé yọ kí nǹkan kan yẹn máa bá yín kọ́ ọ́fíìsì ẹ̀yin náà ní mọ́tò ẹ̀yin náà máa ṣe bí èèyàn gidi láàrin àwùjọ ẹ̀ máa wọṣọ ẹ̀ máa ṣe ẹ̀ máa wà ọ̀rẹ́ kí lolúwa ṣe àní bí owó kọ̀ńténà yẹn mo ti ka one and two together pé gbogbo èrè yẹn pátá tá a bá ti gbà kò yé ara mọ́tò àkọ́lé àwa náà wà òkè àjẹ́ èèyàn owó olówó lèèyàn fi ń dẹ ètò to. I get so ṣe rí lẹ́tà tí wọ́n ní wọ́n fẹ́ wá bá yín kọ yẹn hmm. èmi fẹ́ sọ fún yín tẹ́lẹ̀ pé tó bá ti anytime tó bá ti wá bí kẹ́ máa pè ní àánà mi àánà kíní kan bọ́ǹsì tó ti wá fún yín ní lẹ́tà tán ní àwọn fẹ́ wá gba líìsì ẹgbàá but àárín mi àti yín mi ò fẹ́ ìbùkà o so tó bá ti kú gẹ̀rẹ́gẹ̀dẹ̀ kọ́tà tó wedding ẹ mọ̀ kọ́tà tó wedding yẹn a ti gba owó màá ní kó má wọrí pé mo fẹ́ lọ UK lọ ra <laughs> kí lè tẹ̀ ṣe fi kí wọ́n dàtọ̀ ju ilé rẹ̀. mo ń fọ́nà mo ń fọ́nà mo ń fọ́nà <laughs> ọ̀rẹ́ wọlé. <laughs> Ah, ọlọ́wọ̀ ní pàgọ́ mi first time fẹ́ gbọ́ mi. ìyàwó èbù èbù èbù ah, kàkàkà. ẹ mọ kọ ah, ẹ mọ sọ ẹ sọ pé èbùbù. èbùbù èbùbù èbùbù. wúyọ ẹ fẹ́ èbù you help help no pombo. Mọ́mí ẹ get serious, ṣé kò sáà sẹ́yìn tó ń bọ̀? Àlá. Ok. Sọ́n tó ní So ẹ gba list yẹn, mm. tó bá ti wá, ẹ jẹ́ kí n lọ rí list yẹn, a bù mọ́ list yẹn, olówó lébù ká kò láìkí irin dọ̀tí. Nǹkan kéékèèké. A máa bù mọ́ list yẹn. So ibi tí mò ń lọ gangan ni pé à á perfect perfection, ẹ̀yin náà máa bú wọn, ọba ti wá bá ẹ́ẹ̀ bàtà tẹ́ máa wọ̀de nǹkan kan náà ṣe bí èèyàn tó ẹ mọ̀ ẹ times two gbogbo tẹ́ bá fẹ́ àfi ṣe times ten times ten. kí ló lu wa ṣe. tí n bá sọ kò lè yé yín ibi tí mo ṣáà ń lọ ni pé tó bá ti wá di kọ́tà tó wẹ̀dẹ̀. ẹ̀dẹ̀. ẹ̀gẹ́. kí ni fún ọ kí fún ọ. ẹ ẹ wá kú díẹ̀ ká ṣe wedding. omi kọ́lọ́ ń jẹ́ ìjẹ́rìí ẹni kọ́lọ̀ ń jẹ́ ìjèrè ẹni. <laughs> ọ̀rẹ́ ti jèrè mi ọ̀rẹ́ di yìí kọ́lọ̀ ń jẹ́ ìjèrè ẹni. ẹ ti jèrè mi sẹ́ẹ̀ kọ́lọ̀ ń jẹ́ ìjèrè ẹni. ẹ eh, gẹ́. tí n bá ń gbọ́ ẹyẹ dáadáa ah. ká gba owó lọ́wọ́ èbùkà kọ́ńtẹ́nà àgbà owó owó preparation wedding ká fọkàn ìbalẹ̀ pé mm. ìyàwó mi àbúrò mi máa fẹ́ o o eh, ti di ebu ebu tó bá ti wá kú kọ́ wedding. ẹ eh, àtijọ́ kó súnmọ́ bí ọ̀sẹ̀ mẹ́ta tó yẹ pé á ti sinmi a ti gbàgbé a tẹ̀dí rò pé mi ni ìyàwó ẹni tàbí wá ti rí ebùbù ìyàwó ọkọ ebùbù ìyàwó ebùbù ẹ mọ ẹ máa ma sàwà mẹ́sàn-án mẹ́wàá nǹkan kan a ti rẹra a ti domi ara dẹnu lẹ gbogbo nǹkan tó bá ní láti dálẹ̀. wàá wá sáré. irọ́ àwa méjèèjì àkújú méjì náà lọ wọn ọdẹ mọbi tí bàbá fọgá ń gbé. bàbá balẹ̀ bàbá balẹ̀ a ah. wá sáré nígbà tó bá kọ̀ọ̀sẹ̀ méjì mẹ́ta. sórí ìmọ̀ràn tó fún mi ó mà dáa o ìmọ̀ rẹ̀ máa dá o àmọ́ kò ṣe tẹ̀lé sórí ọmọdé tó ní pé tí òun bá dàgbà orí ẹyẹ lélo máa máa jẹ orí ẹyẹ lélo òní jẹ òdàgbà orí mi òní jẹ òṣèlú nǹkan tó jọ bẹ́ẹ̀ ṣé ìwọ mọ̀ pé nǹkan burú nìyẹn ni gbẹni sọhún kókókókó gbẹni máa máa máa máa máa wọ gbanu fẹ. báwo ló ṣe lórí tiẹ̀ náà so wàá wá gbé ọmọ lọ́mọ sórí scale wàá tún fọkàn balẹ̀ pé o hmm, ti níyàwó kémi wàá máa gbà kí n máa ṣàgbà àyà kémi máa gbà nǹkan lọ́wọ́ àna tó bíi kó wá kọ̀sẹ̀ méjì mẹ́ta kó wá ferege ta ló fẹ́ bójú ẹ̀jẹ̀ mi torí mi ò gbà kó ṣe ni. tó bá sì jẹ́ pé èmi ni ẹ̀gbọ́n ẹnu lè nǹkan tí n bá sọ òun làṣẹ máa tẹ̀lé àti bẹ̀rẹ̀ látòrí pé o fẹ́ ibo o fẹ́ ibo o gbà o tún sọ pé òjú lọ o létà gbà so ọgbọ́n tó fẹ́ dá nìyẹn tó fi sọ pé o máa padà fẹ́. ẹsẹ̀ mọ ibi tí mo lọ. gbẹ́nu sọ̀n jọ ibo ló ń lọ. ibi tí mo eh, lọ ẹ gẹ́tì. kakurọ gbowó. irú àparọ gbowó jàre gbogbo baba ńlá baba wa tí àwọn fáfadà àwọn ibo náà ti gbà lọ́wọ́ àwọn Yorùbá nǹkan kan ẹ mọ̀ owó dádìdádì wa nǹkan kan afẹ́fọgbọ́n gbà padà ní kíkẹ́ ah! pé bóyá afẹ́ chì tẹ́. ẹ gbà mí ṣe ọmọ rẹ ṣe ọmọ rẹ owó táwọn fọfàdà ibo ti ṣe sí Yorùbá owó ìbùkà lọ́wọ́ ti fẹ́ gbà á ah, orí kọ́lọ́jẹ ìjẹ̀rì ẹni. ṣe àpò mo fẹ́ ṣe wedding tòótọ́ ni ah, ẹ̀gbọ́n mi ṣe máa ń rí odò ńlẹ̀ báyìí tẹ máa ń kẹ́yìn sódò tẹ máa pè swimming pool kí ló ń ṣe yín gan-an sáà pé kí n fa ibo tẹ́lẹ̀ ní ẹ máa mo adama. so gbogbo náà ṣe láti ẹ̀kan gbogbo. ẹ jẹ́ ẹ kóra ilẹ̀ jọ. ẹ jọ tó lọ́nà gbogbo èèyàn ara lé ẹ̀bẹ̀ mo ìbéèrè kan mo fẹ́ béèrè lọ́wọ́ yín o ẹ̀yin tẹ́ ń wò mí lé ìbéèrè kan mo fẹ́ béèrè lọ́wọ́ yín ṣé ohun tó lẹ́tọ̀ọ́ ni ó mọ̀ pé òníyàn fẹ́ ó dẹ̀ ń gbowó lọ́wọ́ ẹ̀ ṣóun tó dára ni ṣé ẹ̀yin òun mọ̀ pé nǹkan kan padà bọ̀ wá bí ìyàn ni ó mọ̀ pé ọ̀rọ̀ yìí máa lẹ́yìn ni yóò máa lẹ́yìn yóò ah. máa lẹ́yìn ọ̀rọ̀ yóò máa lẹ́yìn àjàǹtí ele yóò máa lẹ́yìn ọ̀rọ̀ yìí yóò máa lẹ́yìn àjàǹtí ele. Eh, ẹ mọ́bá yẹn ṣe nìyẹn. gbẹnu sọ̀rọ̀ gbẹnu sọ̀rọ̀ ló ń sọ àbísọ lẹ́nu ṣé wàá gbowó lọ́wọ́ ọmọ ọlọ́mọ ní ìsìn awakọ̀ ọ̀sẹ̀ káńkọ̀ ọ̀sẹ̀ méjì tó bá yà sọ tó bá yà wọn aṣọ pé èrò pọ̀ láàárọ̀ èrò pọ̀ ní Yaba left ìwọ ọmọ pé àwọn nǹkan tó ń fa rè. ẹ wọ ẹ bá má bà mí sọ̀kọ́ tó ń sọ ẹ bẹ. tó bá yẹ pé ọ̀nà tó fẹ́ kí n gbà lówó kí n ra mọ́tò tèmi ni mi ò tẹ̀lé èmi ò tẹ̀lé mi ò tẹ̀lé gbábẹ́ lọ mi ò tẹ̀lé. gbogbo kan ló ló wo ohun tuntun mọ́ yín gbogbo kan ló wo ohun tuntun mọ́ yín àwọn ní ilé ẹ̀gbọ́n mo ní ilé ìwé ọ̀rọ̀ rírù wo nìyẹn àlówó àjẹgbọ ìjọ ìṣọwọ́ jẹun wa gan-an ọlọ́run ló bọ̀ wá láti rí ọlọ́run ló ṣàánú kádàrà wa owó wọlé wá gẹ́rẹ́ báyìí kọ́yọ̀ kẹ́kẹ́ káàdìrì ọmọ bí ọ̀pẹ ẹ̀fà kékọ́rí ẹ wo jàre ẹ̀yin gbogbo ara lẹ ojúmọ́ rẹ lẹtọ mi ò láìkọ tẹtọ àti bá mi pàfọọmù ẹ jẹ lọ rọra ara yín à ń bọ ẹ rọra ara yín o kí lẹ ń sọ yìí náà ṣé ká má lówó lọ́wọ́ ni